عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún ọlọ́run ọba wa ọba ṣèyówù ọba ṣèyí tó fẹ́ ọba tí yóò sí dìsísàn rẹ̀ lọ́wọ́ ẹnìkan ó sì ti pariwo ara rẹ̀ pé bẹ́ẹ̀ bá tiẹ̀ dá mi mà èmi ni fa'alul ma yurid a sì fẹ́ ẹnu ẹ̀ tí n bá ti pé mo fẹ́ ṣeun náà ni n ó ṣe ṣùgbọ́n àwọn ọmọ ànábì ádámà ẹ̀mí wa èé sọ bẹ́ẹ̀ ńgbà tó wá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká jọ wo gbogbo ohun tó ń ṣẹlẹ̀ wọ̀nyí wo ẹ̀yin ọmọ ìyá mi lórílẹ̀‐èdè nàìjíríà àṣé báyìí la rí àṣé báyìí la haúsá rí àṣé ni ìbò jẹ́ àṣé báyìí lẹ́yìn yorùbá náà jẹ́ à ìmọ̀mọ̀lélẹ́yìí allahu akbar kabira allahu akbar kabira allahu akbar kabira wàhádàlá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما شاء الله وعد الله جل ما لا يموت لا يخلف الله وعده ما شاء الله ولكن أكثر الناس لا يعلمون مسلم وبنتو وعد الله وعد الله àdéhùn ọlọ́run kò ní ṣàìṣe o yìí. ó ti ń ṣe lórí wa náà láti gbẹ̀yìn wá tẹ́lẹ̀. wà á dà láàyè. àdéhùn ọlọ́run ọba ẹnìkan kan ò lè yí padà. wà á dà láàyè láàyè òkúlífò láwù wà á dà hù. ọlọ́run lẹ́mi ọlọ́run mi ò ní yẹ epo mi ò ní yapa àdéhùn àdéhùn tí mo ti ṣe náà ni mo ṣe. láàyè òkúlífò láwù wà á dà hù. bí n bá pé ó dáa fún yẹn yóò máa dáa fún un ni. láyò kò lè fò láwù àdá o. tí n bá pẹ́ kó burú fún yẹn yóò máa burú fún ni. láyò kò lè láwù àdá o. ẹni mo bá fẹ́ náà ni mo fẹ́. láyò kò lè láwù àdá o ẹnìkan kò lè gbèsè rẹ̀ sí mi lọ́dún níwájú Allahu akbar kẹbi. wàdà láyé la yukhlifu Allahu wàdà o. àdéhùn ọlọ́ni gbogbo ti ń ṣẹlẹ̀ yìí o. la yukhlifu Allahu wàdà o. àwọn àti sọ Yorùbá wọn alẹ́ èèyàn ọjọ́ ọlọ́run ọjọ́ ọ̀yàn ọlọ́run ọjọ́ yìí ẹ̀yin ọmọ orílẹ̀-èdè yìí pàápàá jùlọ ẹ̀yin Yorùbá ẹ̀rí pọ́lọ̀ ọ̀jọ́ yín Allah. wàdàláì la yukhlifu Allahu wa'dahu. ọlọ́run lémi ọlọ́run mi ò ní yapa àdéhùn o. la yukhlifu Allahu láhùn àdàó. ntí mo bá kí mo fẹ́ ṣe ń ó ṣe é ni. láyò kò lè fún láhùn àdàó. ẹnìkan ò sì ṣerú ẹ̀ ṣáájú mi èmi náà ni wọ́n máa ṣe. láyò kò lè fún láhùn àdàó. mo ṣàdéhùn fún yín pé ráyé wá. láyò yàkúlífù lọ́wọ́ àdáwò. bẹ́ẹ̀ni ti wulẹ̀ ẹ ráyé ṣe tó ń wò tún pé yín sọ́dọ̀. láàyò kúlífù lọ́wọ́ àdáwò. ẹ̀yin ọmọ ìyá mi lórílẹ̀‐èdè yìí ẹ̀ jórí wa ó pé àṣewà aláì Allahu akbar kabira. láàyò kúlífù lọ́wọ́. يموت الله أكبر كبير وعد الله أدين ولو نيو وعد الله أوان كلا ندبو وعد الله أدين ولو كوزي وعد الله أوان كان ينكو ني ولي وعد الله padà wá wọlé kí lẹ fẹ́ ṣe sí. wàdà láì. ọ̀rọ̀ bá ká yorùbá lára ní tẹ́ ní òṣèṣe ó ti ṣeéṣe ọ̀ọ́bì. wàdà láì. èmi náà ṣe ọ̀ọ́bì yín. wàdà láì. àsáwọn tó ti ń lídìí wa lórílẹ̀‐èdè Ìgbò tẹ́lẹ̀tẹ́lẹ̀ àṣewọ̀n èé ṣe èèyàn rẹ̀ àti àti àfíà jẹmọ́fíà unity fúnni lóko òdì ọ̀pẹ̀rọ ẹ̀yin rán dáradára wọ̀nyí ẹ wá sẹ́yìn sẹ́yìn pẹ̀lú ọlọ́run lẹ́ẹ̀ma lẹ́ẹ̀ma ṣe decision ni ẹ̀yin pẹ̀lú ọlọ́run lẹ́ẹ̀ma decide tí ó bá ṣẹlẹ̀ ẹ̀yin ni ò ní wáyé ó sì ti wáyé ẹ kọ̀wé kọ̀wé ìwé ò wúlò àbí ẹ kọ̀wé kọ̀wé ṣe ìwé ò ẹ dẹ̀ ti lo tiyín tán bẹ́ẹ̀ bá ti lo tiyín tán ẹ jókòó lé kẹ́ ẹ máa sinmi kò tí ń tó tún kàn yín má láyé ọmọkùn ṣẹ́yìn kí ló kàn yín máa ṣe Allah. wàdà láhìlá. Allahu wahdahu. a nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run lórílẹ̀‐èdè yìí ẹ jẹ́ àtúnra wa ṣe torí ìyà ń bọ̀ mo sọ fún imú ní ìyà ń bọ̀ ìyà ń bọ̀ ẹni tí ó balaye nìkan la mà wàlá ìyà ń bọ̀ àìfẹ́ràn ara ẹni yìí ìyà ni ìyà la fi ń fà lọ́dọ̀ ọlọ́run bá a bá ti fẹ́ràn ara wa ìyà ni kílẹ̀ lérò pọ́lọ́ ń kó fi san wa lẹ́san àfẹ́ràn ara wa mọ̀ ń gbọ́. wàdà láàyè. àdéhùn ọlọ́run tó ṣẹ̀dá mi ni o. wàdà láàyè. ọlọ́run ládéhùn èmi ọlọ́run. láyé kùlífù lọ́hùn wàdà hù. ọlọ́run lémi ọlọ́run mi ò ní yẹ àdéhùn. wàlákìnnà akísàrọ̀ náà sí i láyàlámọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láyé alamuna wọn ò mọ nǹkan kan àṣà ìmọ̀ kan yìí ń bẹ láàrin wa títí dọ̀la ẹ̀rí bá ṣe rí ẹ̀rí bá ṣe rí bá a wẹ̀wù náà gbogbo rẹ̀ ó ṣe màlàmàlà bí wọ́n yẹ ewé sí la bí wọ́n yẹ orí sí la bí wọ́n yẹ gbogbo ntọ́bátà ṣe màlàmàlà bí eégún èyàn ò ní máa wù Yorùbá ẹ̀rẹ́ yín Yorùbá ẹ̀yìn ará Èkó ẹ̀rẹ́ sin yín ta ẹ̀yẹ́rán darandan wọ̀nyí tẹ́ ẹ̀ ma tẹ́ gánmọ́tò káàkiri tẹ́ ẹ̀ gùn yọ̀bọ̀ lórí ìyà lórí ìyà tẹ́ ẹ̀ sọ pé you are in Lagos we are in Lagos <laughs> àwọn Lagosian ìyà ń jẹ ìyà ń jẹ yín ẹ̀yin olórí burúkú. wàlákì náà kì í fara náà sí ilé àyàlẹ̀ mọ́ nẹ̀. ọlọ́run lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọn ò mọ̀ kò sí mọ̀ kankan ẹ̀ ńgbà àti àwọn kan ti ìtúnṣe kankan bà wọ́n náà mà wọ́n ní wọ́n ní election ò ní wáyé ọ̀padà wàá wáyé àmọ́ bí ẹ sá lọ àwọn kan ní bọ́bá wù lọ rèé wáyé àwọn ọ̀tá kúrò lórílẹ̀‐èdè ní ibi Tinubu báyìí wọlé ọwọ́ àwọlé tán kọ́ ńgbọ̀ wá wọlé ta ló ní ẹ máa sùn nílùú ẹ padà lọ bí ẹlẹ́fẹ́ lọ́hùn ẹ padà lọ torí bẹ́ẹ̀ bá padà lọ wàláhì ẹ lè rí rọ̀ra lórílẹ̀‐èdè yìí mọ́ ẹ̀yin ẹran dáradára wọ̀nyí ẹ̀yin ẹ̀yin onígbèsè wọ̀nyí ebẹ́ ebẹ́ ẹ ti balẹ̀ jẹ́ tẹ́lẹ̀ kí ló dé tẹ̀ ń tún dá sọ̀rọ̀ ẹ́ Allahu akpọ̀rọ̀ kabira. wàlá kìnnà àtúntàrà náà sí láyà lámú. láyà. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n mọ̀ ó. wàdà lọ. Ah, Allahu akbar. Yá ayọ́kùnlébò lọ wàdàhù. Àdéhùn ọlọ́run ò ní yẹ. Láàyò kò lè fò lọ́wọ́ àdáhù. Ó wálé ayé ó jẹ́ èèyàn ó sì kú òun bẹ́ẹ̀ la yukhlifu Allahu wa'dahu. ìkú òǹbẹ tiẹ ọ sọ pé káwa yòókù òkúrò ńbẹ àti kó tiẹ nù. la yukhlifu Allahu wa'dahu. ẹ̀yin ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ gbàgbọ́ yẹ ọ̀rọ̀ ọlọ́run ni. wa'dallahi. àní àdéhùn ọlọ́run ọba ó wá sí àbí ọ̀sẹ̀. wa'dallahi. ẹni tó sọ pé òun lọ́kàn. wa'dallahi. òun kọ́ ló ló wí bẹ́ẹ̀ ọlọ́run ló gbé sí lẹ́nu bẹ́ẹ̀. wàdà lọ́ọ̀yì. ó sì tún yanjú ọ̀rọ̀ fún ẹ̀yin ọ̀mọ̀rọ̀ ọgbọ́n ni ẹ̀yin ṣe ya wèrè tẹ́ ẹ̀ mọ̀ ọ́. ayọ̀kúnlẹ̀fù lọ́wọ́ wàdà o. ẹ gbẹ́lẹ̀yẹ tó ṣe ni ó ní àníṣe ó kan òun torí pé òun ọ̀fẹ́ òkùnkùn lówó àbí àkànbí sóò lówó ni olówó gbogbo wọn náà wọ́n sì mọ̀ pé olówó kì í sowó lọ wá lọ bí ọ̀rọ̀ pírẹsidẹ́ǹtì ṣùgbọ́n ọ sọ̀rọ̀ kan tí ò yé wọn òlọ́ọ̀fẹ́ wọn ọ pa ọmọ tàn ọ̀fẹ́ kí wọ́n pa ọmọ ìwọ ìwọ ọmọ dákẹ́ mọ̀ ń gbọ́. wàdà lọ́ọ̀yì. ọlọ́run ládéhùn èmi ọlọ́run. láàyò kò ní bò ń lọ wàdà o. èmi ọlọ́run mi ò ní yẹ àdéhùn mi tí mo bá ṣe. láàyò kò ní bò ń lọ wàdà o àdéhùn èmi ọlọ́run ọba ò ní yẹ o. la yukhlifu Allahu wa'dahu ọlọ́run ọ̀sàdéhùn pírẹ́sidẹ́ǹtì pẹ̀lú Awólọ́wọ̀. la yukhlifu Allahu wa'dahu. ọ̀sàdéhùn pírẹ́sidẹ́ǹtì pẹ̀lú Abíọ́lá. la yukhlifu Allahu wa'dahu. sọ àwọn ọmọdé kéékèèké tí àwọn aláwọn náà fẹ́ jẹ president mo ti ẹ̀wọ́ ẹnì kọ̀ọ̀kan gbọ́ àwọn tí àwọn náà fẹ́ jẹ president ọ̀hún pé ṣé eléyìí lọ́lọ́run ó kọ́ alé lọ́wọ́ awọ awọ gàùnù Allahu láyì. láyì kúlífù láhùn wà dàn. láyì kúlífù láhùn wà dàn. ọlọ́run lẹ́mi ọlọ́mi ò ní iye àdéhùn tí mo bá ti pé mo fẹ́ ṣe náà ni mo ṣe. wàlákìnà àkísára náà sí láyà làmúnà. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn ẹ̀ mà ẹ̀ mà àwọn ẹnìkan ló ń kú lórílẹ̀‐èdè ẹnìkan lé òun ò tiẹ̀ ní í ṣe ọlọ́run pè òun sí ọlọ́run pè ọ́ ni ọlọ́run ò pè ọ́ wá lóun ọ̀sẹ̀ lọ bẹ̀rẹ̀ sẹ́ẹ̀ babaláwo ó kúkú núrí ṣe ń bẹ̀ ìbáwọn tó gọ̀ ń bẹ láyé àwọn tó kú ọ̀dọ̀ tẹ́lẹ̀ ìwọ ń jẹ́ èèyàn láàrin wọn ò ń pa àwọn alágùntàn ó rí báyìí nígbà ọ̀pọ̀lọpọ̀ èèyàn gọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá tún ń tẹ̀lé gbogbo àwọn òpùrọ̀ wọ̀nyí wàláhì orí burú lẹ wá sí láyé mo fi ọba tó dá mi mo fi búra mo fi ọba tó dá mi gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá tún sọ pé àwọn ẹlẹ́tùn máa lọ gbàdúrà lẹ́nu wọn wọn ò ládùúà lẹ́nu o orí ìburú ni á wáyé fún o ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń tẹ̀lé wọn ẹ lè rójú tú àlámọ̀rí. wàlákìnnà àkísàrà náà sí láyàlámọ́. ọlọ́ni wàlákìnnà àkísàrà náà sí. أكثر الناس لا يعلمون جل ما لا يموت ولكن أكثر الناس لا يعلمون جل ولكن أكثر الناس لا يعلمون شاء الله يعلمون ظاهرا من الحياة الدنيا ọlọ́run ni wọn ò mọ nǹkan kan ìwò tí wọ́n bá wẹ ni ó dúró níwájú wọn náà ni wọ́n fi ń jọ́ọ̀jì èèyàn. ya'lamuna zahiran minal hayati dunya. bí a ṣe mọ èèyàn tí wọ́n bá jẹ tí wọ́n bá mu tí wọ́n bọ́ lọ́wọ́ náà ni wọ́n ṣe ń fojú kéré èèyàn. ya'lamuna zahiran minal hayati dunya. wàhùn àná. الآخرة هم غافلون جل ما لا يموت وهم عن الآخرة هم غافلون ama ẹ ẹ ọlọ́run mọ̀mọ́ jẹ́ ká dàrá buwọ́ kò lé a lórí ẹ sì ń fojú kéré èèyàn èyí fojú kéré èèyàn. yàrá mú na sọ yẹrẹ mú na sọ yẹrẹ mi nà ayé àti dùnìyà àti pé pàápàá jùlọ yẹ kí ló yé wọn lára èèyàn kí wọn ò mọ nǹkan kan náà. zọ́ọ̀hìrá òmìnira làhàyà ti dúníà. ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́. zọ́ọ̀hìrá òmìnira làhàyà ti dúníà. ọmọ ìyá oníkúkúrú. zọ́ọ̀hìrá òmìnira làhàyà ti dúníà. ẹni ìyá rẹ̀ ń tewé. zọ́ọ̀hìrá òmìnira làhàyà ti dúníà. ọmọ ìyá aláta. yàrá mú náà zọ́ọ̀ òmìnira àti dúníà. ojú tẹ́ ẹ fi ń wo àwọn èèyàn tí ń bẹ pẹ̀lú yín nìyẹn kò rí bẹ́ẹ̀. yàrá mú na zọ yìrá minala haya ti dúníà. níbo la ti bí anabi wa muhammed sallallahu alayhi wa sallam níbo la ti bí níbo la ti bí Eh? àbí ibo òun ló sì wá òun ló wá di òṣùpá tọ́ràn tí ò gbọ́dọ̀ wọ̀ láéláé tálíkì àmọ́ ó fi dé ìbánabi ni ọlọ́run pe rẹ̀ ó pe gbogbo àwọn yòókù bá pe ra wọn Ibrahim Khalilullah ńlá á pè ọ̀rẹ́ tọ́jọ́ ọ̀rẹ́ lọ ní ànábì pẹ̀lú tọ́lọ́hún torọ́lọ́hún pa orúkọ tààrẹ ẹ̀pọ̀ mọ́ ti aṣáájú ẹ̀dá Muhammad ó ní bẹ́ẹ̀ bá sọ pé la ilaha illa Allah. gbogbo ń tẹ́ ẹ fi parí yọ gbọ́dọ̀ ju muhammadu rasulullah ẹni ọba dáko èmi ọlọ́run tí ó dáko ànábì orí ìburú tẹ̀lé nu. yàlámúnà zọ́yìnrà òmìnira làhàyà ti dùnìyà. ẹ wá ń fojú kéré ẹ ń fojú kéré ara yín àbí bẹ́ẹ̀ kọ́ ẹ ń fojú kéré ara yín ahmed tinubu sóní ọ̀wá jẹ pírẹsidẹ́ǹtì bọ́bá wa jẹ òkú. ó kù ní ìsìn náà ni. ya'lamuna zahiran. ya'lamuna zahiran min al-hayati dunya. ọlọ́run náà ń tẹ́ ẹ pẹ̀lú àwọn èèyàn lẹ́mọ o. zahiran min al-hayati dunya. ẹ̀rù ọlọ́run ọba. zahiran min al-hayati dunya. páyà ọlọ́run. yàlámúnà sọ ìran. níbo ni wọ́n ti bí Buhari níbo wọ́n ti bí Buhari níbo wọ́n ti bí Buhari ẹ́ wọ́n bí nígbó Dàwúrà lọ àwa mú wa e, e, ebó níbẹ̀ ebi níbẹ̀ lásòrò ọ̀kì kọ̀ á parí kọ̀ á parí ọ̀ wá ń fojú kéré ọ̀ wá ń fojú kéré ọmọ tí wọ́n bí gbangba ń bí. يعلمون ظاهرا من الآيات الدنيا gbogbo ń ẹ sọ sí Buhari ọdún mẹ́jọ rẹ̀ ni ó pè é kò sì sí ń ẹ sọ tán òun ni Buhari ni ni ẹ lọ gbé láti láti láti Pakistan àbí láti yẹn Sudan ni wọ́n ti lọ mú wá kò tí ń tẹ̀ sọ tán lóbi o sì gbé ń sọ náà ni Buhari gbé lo gbogbo ọdún mẹ́jọ rẹ̀ sórí polórí burúkú ni ọ. yàlàbù náà sọ ìrà omi náà làhàyà ti dùnìyà. Allahu akbar kabir. wàhùn wà nílẹ̀ á akhirati hum ghafiluna. Allahu akbar. wa anil akhirati hum ghafiluna. ẹ má jẹ́ ó jẹ́ mọ̀ fún yín o ẹ̀yin wèrè wọ̀nyí ẹ má jẹ́ ó jẹ́ wọ̀n mọ̀ fún yín tó bá dojú àríkíámà tó ma bàbá Ṣàngó bá ṣáájú tí wọ́n jẹ́ pé níwàlìjẹ́ náà lọ kí wọ́n tó dọ́ọ̀jì tiẹ̀ má jẹ́ ó jẹ́ mọ̀ fún ọ torí wèrè ni ọ ó ti kára rẹ kún èèyàn gidi kan èyí sì ṣe èèyàn gidi ọ̀rọ̀ tó ń sọ jáde lẹ́nu ìwé tó ń lọ rèé kọ kò jẹ́ àmọ́ ọ lé èèyàn gidi mọ́ ọ̀ ń kọ̀wé gbogbo owó tá a ti ná lórílẹ̀‐èdè tá a láàfin selection ó tún wá ní àdá padà ká tú èyí tá a ti ṣe kalẹ̀ ká tú ká ẹ̀ tún rán ọmọ tí ọmọ tí ọ̀gbọ́n ọmọ tó kàwé lóko wọn eléyìí tún lọ rèé dojúkọ àwọn professors ọ̀ ń pariwo níwájú wọn mo ń wo báyìí njọ́ náà ọjọ́ bí ẹni pé kí n ráwọn tí ń fa màálù wọn ó ju okùn sí lọ́rùn kí wọ́n wọ jáde kúrò ń bí ọ wà Allahu akbar kabira. wọ́n ah! anil akhirati hum gafilun. mi ò gbọ́. wọ́n anil akhirati hum. láyé tẹ ẹ̀ dá ma kan ṣé ńlá sọ pé ẹ̀ ń parí kì ẹ o kò sílẹ̀ mi yín pẹ́ padà lọ rèé bọ́ lọ́hùn padà lọ ẹ̀ gbogbo ìwé bàbá ìwé tí wọ́n kọ ọ̀ọ́kà ń wájú àwọn ìwé yìí ìwọ dáadáa sí rí sí rí ẹni ọba lágbájá ọmọkú oríire ó ń وهم عن الآخرة وهم عن الآخرة غافلون الله أكبر كبير وهم عن الآخرة هم غافلون ọlọ́run tó bá dọ̀rọ̀ àlìkíyàmọ̀ òmùgọ̀ ni wọ́n o òmùgọ̀ ni wọ́n wọ́n èsè èèyàn gidi ẹranko torí wọn ọ̀dọ́ lọ́mọ wọ́n wà láyé wọn ọ̀dọ́ lọ́mọ sẹ́mi bá a déwájú ọlọ́run ṣéǹgbà bá bò wọ́n mọ́lẹ̀ tán ṣéǹgbà náà wà ní ṣéǹgbà náà ṣéǹgbà náà làwọn àwọn máa pè wọ́n máa pè wọ́n léèyàn. Allah. awalam yatafakkaru fi anfusihim. ó sí ọlọ́run. ma khalaqa Allahu samawati wal arda. la ilaha illallah. wa ma baynahuma illa bilhaq. الحق الله أكبر كبير وأجله مسمى أولم يتفكروا في أنفسهم ọlọ́run ni wọn ò mórí rò ni. awalam yatafakkaru fi anfusihim. àwọn èrò rí ni. yatafakkaru fi anfusihim. àwọn bàbá wa àgbàlagbà ńlẹ̀ Yorùbá wọn ni ò fẹ̀yìn lélẹ̀ kó yẹ pọ̀ tún. kó o tún yá apá òsì kó o wá fẹ̀yìn rẹ lélẹ̀ kó o máa wo sánmà báyìí orí rírò ti ó ti ó ti ó ti dópin ń bẹ̀ yẹn ẹ̀yin èésùn bẹ́ẹ̀ bí ọba ti sùn sí lálẹ́ náà ni tó sẹ́nu pọlọbọ kalẹ̀ náà ló sùn sí tílẹ̀ ó fi rárá kò yẹ kó rí bẹ́ẹ̀. fi fẹ̀gbẹ́ ọ̀tún rẹ lélẹ̀ kó ronú kíni kíni ń wá sí ọlọ́pọlọ nígbà tẹ́gbẹ́ ọ̀tún rẹ ń bẹ ńlẹ̀ tún fẹ̀gbẹ́ òsì lélẹ̀ o ronú kíni ń wá òórìpọ̀ yàtọ̀ fún ti ìgbà tó ọ̀fọ̀ lélẹ̀ wá fẹ̀yìn rẹ lélẹ̀ kó wá wo sánmà kó wo sílì lókè ntẹ́mi rẹ bá ń sọ ńgbà náà ọmọ orí ronú ìwé yẹn ronú ọlọ́ni awalam yatafakkaru fi anfusihim wọn ọmọ ní rò wọn ò wòye ní adúrú tí mo ṣe yìí adúrú tí mo adúrú tí mo dálẹ̀ yìí ẹ wòye sí ni. ma khalaqa Allahu samawati wal arda. bọ́lá ń ṣe dálẹ̀ bó ṣe dá sánmà bó ṣe dálẹ̀ ẹ ronú lọ bẹ̀ rí ẹ ronú lọ bẹ̀ rí ilẹ̀ ń sú ilẹ̀ ń mọ́ ilẹ̀ ń sú ilẹ̀ ń mọ́ ilẹ̀ ń sú ilẹ̀ ń mọ́ ẹ rorí lọ bẹ̀ rí pé bó o ní ṣe ń sú àti pé bó o ní ṣe tún mọ́ ìròrí ti yín ọ̀lọ́ ọbẹ̀ rí. máa kọ́lọ́kọ́ lọ́hùn sàmà wá ti wà lárúdọ̀. Allahu akbar kabira. wà máa bẹ̀yìnà ọmọ ilà bilhaki. yà sọ́r jalal wal ikram. wà á jàlè musamman. وأجل مسمى mi ò gbọ́ ń tó wí ó àfà. ما خلق الله السماوات والأرض. ó lóun ṣe dálẹ̀ àti sánmà bó ṣe gbé kalẹ̀ ẹ̀ ronú lọ ọbẹ̀. وما بينهما. àti gbogbo ń tó dá síbẹ̀ gbogbo agbègbè gbogbo gbogbo ẹgbẹ̀wọ́ náà wo sánmà wo sánmà. wo sánmà nǹkan mélòó ní jáde ńbẹ níbi òòrùn ti ń ràn ibẹ̀ náà ni gbogbo bí òòrùn ti ń ràn pátá ibẹ̀ náà lòjò ti ń jáde bó o ní omi ṣe ń tún jáde níbi ó gbóná. ma khalaqa Allahu samawati wal arda. ọba tó ń sọ olówó ti ń sọ olówó di tálíkà tí ó padà máa lọ tọrọ jẹ lọ́dọ̀ àwọn tó fún lówó rí ó sì lè mọ́ ọmọ tí ń gbàárù kó sọ dé èèyàn ẹ má fojú rí ní èèyàn mà kódà kódà pàápàá jùlọ ẹ̀yin Yorùbá yìí ẹ̀yin Yorùbá rán dáran dáran ẹ̀yin Yorùbá rán dáran dán tí nǹkan rẹ̀ ewu yìí. ma khalaqa Allahu samawati wal arda. Yorùbá báwùsá báwo wá títí tí wọn ní Yorùbá wá <laughs> a sọ̀rọ̀ ànádòmí kílẹ̀ ó tó mọ́ ṣé wàá rẹ̀ nù. No? ó kì tí ń kì wá ń sẹ́ sọ́dà sọ́dà ńgbà àwa nìkan la wà nù rántí èé fẹ́ràn ara wọn Allahu akbar kabir. awalam yatafakkaru fi anfusihim. masha Allah. ma khalaqa Allahu samawati wal arda wa ma baynahuma. Ilá bílá hákì. Ọlọ́run ni mo fi gbé ògbó ẹ̀ kalẹ̀ o. Ilá bílá hákì. Bí ó bá yé yín òdodo ni mo fi gbé kalẹ̀ o, bẹ́ẹ̀ bá sì sòdodo ẹ̀ máa jìyà ni. Ilá bílá hákì. Masha Allah. Ilá bílá hákì. Òdodo òdodo ni ẹ jẹ́ ó wà ọ̀rọ̀ wa lórílẹ̀‐èdè yìí, ẹ má jẹ́ àparọ́ fúnra wa máa. إلا بالحق وأجل مسمى أبي ẹ̀yin يربى wa ẹ̀yin àfáà ẹ̀yin àfáà lẹ Yorùbá ẹni tí ń hùwà burú tó lè báyé jẹ́ yìí náà tẹ́ná lẹ́ẹ̀ máa ké fún sọ́wọ́ ayẹ bẹ́ẹ̀ sọ́yẹ bẹ́ẹ̀ tó yẹ kẹ́ ẹ máa ké náà tẹ́ná Allahu Akbar ọlọ́mọ yọ yín. ẹ mà jẹ́ ẹ jẹ́ ń fi yé yín náà ẹ̀yin àfáà kéwèé màá ṣe bá rà kéwèé máa ṣe ń tá a fi ń tọrọ ọ káàkiri bọ́ ọ bá jẹ́ àfáà gidi wọ́n wàá bá ọ nílé ní ilé rẹ ni o jókòó sí kí lọ́kàn ọ pẹ̀lú òǹpò ń káàkiri ẹ kí lọ́kàn ó ń gbà tó ṣe wáàsí àwa tá à ń ṣe wáàsí la gbọ́dọ̀ máa gbé wáàsí káàkiri bọ́lọ́run ti wí tó ti ní àṣẹ nù ṣùgbọ́n o jẹ́ wáàsí ò ló ń bá ló ń ṣe nù lé o sì kágbádọ́ ọ lọ́ọ́lé onílé ọ lọ́ọ́lé onílé pé bí mo ṣe wòrà yín أولم يتفكروا في أنفسهم ọlọ́run lẹ́ẹ̀rọ rí ni ẹ̀ mọ́nú rò ní. أولم يتفكروا في أنفسهم. ما شاء الله. ما خلق الله السماوات والأرض. جل ملك. وما بينهما illa bil haqqi. gbogbo ohun tí mo dá tẹ́ ẹ̀ tí ẹ̀ tẹ́ ẹ̀ mọ̀ di rẹ̀ wọ̀nyí olórí òdodo náà mo dá ẹ̀ sì mọ̀. illa bil haqqi. mi ò mi ò gbé kalẹ̀ lásán. illa bil haqqi. òdodo ni torí òdodo méda. illa bil haqqi. wa ajali musamman mọ́. gbogbo ẹ̀ ló sì lásìkò àsìkò oorun ọ̀tọ̀ àsìkò òjò ọ̀tọ̀ àsìkò òtútù ọ̀tọ̀ àsìkò ooru ọ̀tọ̀ bá a sì ti gbéjọba wa kalẹ̀ náà bọ́lọ̀ ti gbéjọba ayé kalẹ̀ ẹnìkan ó lò ó tán lẹ́nìkan ó kúrò ń bẹ̀. wà á jẹ̀lé òun mùsàmá. ọdún mẹ́rin la làálẹ̀ lákọ̀ọ́kọ́ ọdún mẹ́rin làkọ́kọ́ téèyàn ọba ṣèjọba fún wa lórílẹ̀‐èdè ìjẹ́ pírẹsidẹ́ǹtì ni ìjẹ́ gọ́fúnà ni ẹ yìí sì yìí ṣe nǹkan kan kan kan kárí nǹkan pàtàkì kankan tẹ́ fi lọ́dún mẹ́rin àkọ́kọ́ tán ẹni ọba yìí ṣe nǹkan lọ́dún mẹ́rin àkọ́kọ́ káti mọ̀ pé jìbìtì ni ó lù wá ń bi ọdún mẹ́rin tó kù àbí ṣùgbọ́n lọ́run tó gbé tò kalẹ̀ ó ní òun ṣe lórí òdodo ni. Òdodo ni وأجل ó sì lásìkò ẹ nílò jọdún mẹrin sí mẹjọ náà lọ ẹ gbọdọ lójú bẹẹ lọ ńgbà tó wá nígbà èèyàn ló ń wọ́n sáàfù wa fọ́dún mẹ́jọ ńgbà tí ò àbí àkànbí owó wá ni ọmọ ayé ọlọ́ọ̀fẹ́ wọn pa ọmọ tà náà fúnra gbogbo ntí bá ń bẹ lẹ́mìí oníkálukú wa ni ká sọ jáde fọlọ́hún òde ọ̀hún ni àstájèb lákùn lọ́lọ́hún wí ẹ pè mí kí n sì dá yín lóhùn ngbà tí ń pe ọlọ́hún ní kọ̀rọ̀ pé mo fẹ́ jẹ pírẹ́sídẹ́ǹtì orílẹ̀-èdè ńbò ni wọ́n wà ebó ń sùn ni gbogbo ẹni ó fún lòun wádìí rẹ̀ káàkiri kọ́ ọ̀sá dà lámọ̀rí wọn rú gbogbo àṣírí tó bá tú láyé ìwọ ló tú àṣírí èrè ò lè bò tó fi kú. wàá jẹ̀lé òun mùsàmù. مسمى وأجل مسمى وأجل مسمى ọlásìkò ẹ jẹ́ kí. wàjálì musamma. ẹ jẹ́ Tinubu ọlọ́dún mẹ́jọ tiẹ̀ náà o. wàjálì musamma musamma. kò ní lò ọdún mẹ́jọ náà lọ. wàhájálì musamma. bàbá oníjìbìtì tán ló ló ń fẹ́ lò gbà mẹ́ta ìgbà méjì méjì ta ni wọ́n máa lò náà nù. wàhájálì musamma. wàhájálì musamma. masha Allah. wa inna kathiran minan nasi bilikọ́ hirọ́bìhìm lakafirun. owó tí ń dààmú yín náà ni pé ẹ ti gbàgbé pé pàdé ọlọ́run. wa inna kathiran minan nasi. bàbá tó ní wò ní Tinubu ò ní tójú òun di ẹ̀bẹ̀ pírẹ́sídẹ̀ǹtì kọ́ parí ọ wá dá ọ bì kò sí ní tó ṣe sí bọ́ọ̀ bá gbórílẹ̀-èdè yìí máa padà padà sórílẹ̀-èdè ibòmíì ọwọ́ àmọ̀ pé orúkọ tó o nílé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò ní parẹ́ àwọn tó ń mọ̀ ọ́ jura rẹ lọ wọ́n mọ̀ ọ́ jura rẹ lọ. ngbà tí mo ní òkú òkú nàìjíríà má gbàgbé má gbàgbé ebo wo kó jẹ lo fi lọ rè é bá Tinubu pé kó fún ọ lówó tó o fẹ́ ó sì béèrè lóòrẹ́ pé ń bo lo kó owó tó o kó gan-an níbo lo kó sí kó díẹ̀ jáde ńbẹ̀ kábọ̀ fi díẹ̀ kún òní rárá. ozi si ń sọ fún njọ́ náà pé si. Ah, Tinubu elele ẹ lè lẹ́ẹ̀wọ̀n àní ẹ̀mí ẹ lọ mú owó tẹ́ ẹ san ọba yín san wà iná kẹfí rẹ̀ mi nàná ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bìlìkọ́ ìrọ́bì kí lakafirun. ọlọ́run bí lẹ́kọ́ rabbihim lakafirun wọ́n wọ́n ta ìmoore sọ́lọ́run wọn ò dọ́lọ́ mà wọn ò mọ̀ pa wọn ò pàdé ẹ̀ ẹ̀jẹ̀ arẹ́dì ká pàdé ọlọ́run múra ń tọ́ bá fi pàdé ọlọ́run bí yẹn bá bá pálapàla tó ń ṣe ikú wallahi orí ìburú ni fún un láyé àtàlìkìyàmà bí yẹn bá bá pálapàla tó ń ṣe tó ń ṣe tó yẹ pé nǹkan rẹ̀ é wù ọ́ gbogbo ẹni ọba ti fẹ́ sórí rẹ̀ báyìí wọ́ lọ́ọ́ dàrú kódà ọ̀dà bàbá mò ń sọ tiẹ̀ fún ọ ni o bàbá òdodo ọ̀rọ̀ ni mò ń bá ọ sọ o èmi è parọ́ fún yẹn o Masha Allah. àwa láwọn èkì fi hìn. Allah. àná zálínà lè kàlí bá yóò ti là á lè hìn. ó ṣeun o. kìfìhìn. Àwàlám yẹ kìfìhìn. Ọlọ́run ní sẹ́yìn ọ̀nà ò tí ì tó ni. Àwàlám yẹ kìfìhìn. Ìyẹn ò tó. Àwàlám yẹ kìfìhìn. Adúrú tí mo dánwò yìí kò ẹ̀ rí náà rí. Àná àzálínà lẹ́yìn kàlí kìtàbà. Mo sọ àlùkùránì kalẹ̀ fún àdínà Màhámà, mo wá ní kọ́ máa bá yín fi kọ́ máa fi ṣe kí ni. Yùtìlá àlẹ́ yìí. yutila alayhi. mo gbé ọ̀rọ̀ kalẹ̀ fún anabi muhammad mo ní tán náà ọ̀rọ̀ yìí ká báwọn fi sọ̀rọ̀ fi sọ̀rọ̀ fún wọn torí ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ náà fi tọ́ wọn sọ́nà ẹ wá wọdún tá a ti ń ka kùránì bọ̀ n tó ń bí mi nú sí yín ni mo ń sọ yìí o wàláyé n tó ń bí mi nú sí mo ti bẹ̀rẹ̀ wáàsí láti 1950 mi ò sì kúrò lẹ́nu rẹ̀ títí èdè sí yìí wá wògbà tí mo ti wá ń bá ọ sọ̀rọ̀ wo ìgbà tí mo ti ń bá ọ sọ̀rọ̀ ọ̀gbọ́n ọ̀ tí náà. àwa láwọn yẹ kí fi hí. sẹ́yìn ò tí ì tó náà ni. àwa láwọn yẹ kí fi hí. ọdún tí mo ti fẹ́ bọ́ tí mo ti bá ọ sọ̀rọ̀ yìí ṣé kò tí ì tó. àná anzalina alẹ́ ìkàlìkìtà bá yóò ti là á lẹ́yìn mo ti ń ka ọ̀rọ̀ ọlọ́run sí yín létí. yutila alayhim. ọlọ́ni wa nẹ́bi fún wọn o. yutila alayhim. ṣàlàyé fún ọdún tí mo ti gbé Kùránì lé ọ yutila alayhim. èmi náà wá ń fẹ̀sùn kàn ọ́ pé látọdún tí mo ti ń bọ́ ọ sọ̀rọ̀ pàápàá jùlọ ẹ̀yin ará Èkó yìí ẹ̀yin ará Èkó yìí gbogbo nǹkan loge lọ́dọ̀ wọn wọn ò dọ́lọ́run mọ̀ wọn ò mọ ọlọ́run rárá ẹ̀rù ọlọ́run ò bà wọ́n ẹ̀ ń kú lọ́kọ̀ọ̀kan gbogbo bẹ́ẹ̀ bá ṣàfẹ́kù ẹnìkan kò kò sínú ẹ̀mí yín pẹ́yìn náà ń lọ. àwọn ọlọ́run yẹ kí fìhìmà náà zálínà lè kàlí kìtà yóò ti là á عليك الكتاب يتلى عليهم آه الله ذلك لرحمة ما شاء الله وذكرى لقوم يؤمنون الله وذكرى لقوم يؤمنون أولم يكفهم أولم fìhín. sẹ́yìn ò tí ì tó. àwọn alam yẹ kí fìhín. ẹ̀yin ọmọ Yorùbá wa ẹ sì fẹ́ ẹ sì bà wá lójú jẹ́ a a a a àwọn Yorùbá wọn a máa sọ̀rọ̀ púpọ̀ àwọn bàbá wa wọ́n ní làákẹ́ púpọ̀ wọ́n ní létí bá ń tò ọmọ àlebi ò tí ì dàgbà ni sẹ́ẹ̀rí ń tẹ́ ẹ fojú wa rí sẹ́ẹ̀rí ń tẹ́ ẹ fojú wa rí Eh? mọ̀ ń bọ̀ ṣé ẹ rí tẹ̀ fojú wa rí ọmọ tí wọ́n ń gbé gẹ̀gẹ̀ níta tí wọ́n ń gbé gẹ̀gẹ̀ níta ó wá jẹ́ pé yín lẹ wá ń pọ ọmọ yín lọ́mọ tí ò dáa ọmọ tó ń dáa níta tó sì dáa sẹ́yìn náà nù lé àbí bó o lè kórí tẹ́lẹ̀ bó o lè kó wá dà ńgbọ̀ bẹ̀rẹ̀ ìjọba bó o lè kórí ọgbọ́n orí làákà ètò nínú ìfafasọlá wà. ẹ sì wo ohun tí Fáṣọlá dẹ́wò lẹ́kọ̀ọ́ pẹ̀lú dáadáa ntẹ́yìn dúró fún oníkẹ́ ẹ̀ talẹ̀ ẹ máa talẹ̀ fún ibo káàkiri ibo wa gba àyè mọ́ yín lọ́wọ́ ojú ọ̀wá tì yín ni ah, Allahu akbar kabira. àwọn yakfihim awalam yakfihim. anzalina alayka alkitaba yutila alayhim tó alukurani ò tí tó ń wá sí fún yín mọ́ ni. yutila alayhim. ètò ọlọ́run pa ànábì láṣẹ pé máa kà fún wọn kí làákẹ́ ìwọ̀n ó lè wálé. yutila alayhim. ẹ̀ ń talẹ̀ fẹ́ ń talẹ̀ fún ibo ibo wa gbalẹ̀ mọ́ yín lọ ibo wa ní gbogbo bí èèyàn bá ti wà náà ni ó lónìí ẹgbẹ́ èèyàn bá ti ní dúkìá ń bì kan èmi mo níbẹ̀ wèrè ara ẹ̀ rí i pé ìyà tí ó jẹ yín gbẹ̀yìn ayé ńlẹ̀ bẹ̀rẹ̀ yìí. ó ti hàn ní ìsìn ọ hàn dáadáa ní ìsìn ṣé n tí ibo ń tà ṣé yorùbá èyí tà ni ṣé bí yorùbá bí ọba tiẹ̀ mọ̀ tẹ́lẹ̀ tí ebe ẹ̀ máa kọ ẹ gbọ́dọ̀ lọ kọ́ n tí ibo ń tà kíbo wa kẹ́rù wọn lọ sóko wọn torí fíléèjì làwọn ni wọn ò nílùú. ìnàfíìdá líkà lára bàtà fi dhalika la rahmatan. inna fi dhalika la rahmatan. alukurani tí mo sọ kalẹ̀ fún yín olóòní rahma ló jẹ́ o ìkẹ́ni o. inna fi dhalika la rahmatan. ọ̀rọ̀ àlùbáríkà ni alukurani. wa dhikra liqawmi yu'minuna. bó o sì ti ń wo yẹn náà ọ̀rọ̀ tá a fi ronú ni. لقوم يؤمنون fi ronú ni ọ̀rọ̀ tí máa ń mú téèyàn bá ro dáadáa yóò ra àǹfààní ń bẹ̀ bí bá ro dáadáa Masha Allah. kul kafa billahi bayni wa baynakum shahidan ya'lamu ma fi samawati wal ardi. Allah. walladhina. وسلم له وكفروا بالله أبي أولئك bẹ́ẹ̀ bá pe haúsá lẹ́ran alẹ́yìn náà ni kókó tá à ń jẹ ẹ̀yin Yorùbá Yorùbá rán dandan Yorùbá rán dandan tẹ́ẹ̀ tí ẹ̀rẹ́yìn Èkó yìí ah, ọ̀rọ̀ tí ẹ gbọ́ lórí topic tá à ń sọ̀rọ̀ lé lọ́wọ́ yìí ọ̀rọ̀ tẹ́ ẹ gbọ́ ẹ ṣe bí bọ́ yá èké ṣe Yorùbá tí mò ń sọ lẹ́yìn náà ń sọ ni ẹ̀yin náà dáná dáhùn ẹ̀ àfi kẹ́ ẹ máa ẹ̀yin ọmọ akóti lẹ́tà akóti lẹ́tà gbogbo lẹ̀ lẹ́tà tán gbogbo lẹ̀ lẹ́tà fún Ìbò tán ẹni ẹ bá tún talẹ̀ fún jọ́ tọ́ba tọ́bi tí wọ́n bá pín à ń kọ́lé ẹ tún sáré lọ ọbẹ̀ ẹ ti láwọn ọmọ kan tí ò níṣẹ́ àwọn ọmọ kan tí ò sí làákàyè lára wọn àwọn ọmọ kan tí máa ń wò hàrà hàrà hàrà hàrà tó jẹ́ pé bó o bá bó o ṣe dúró wọ́n lè wọ́n lè wọ́n lè kọ́ ọ bọ̀ ọ́ lápò irú àwọn ọmọ wọn yẹn àwọn àwọn ni wọ́n fi tí ọ̀dà jẹun káàkiri bẹ́ẹ̀ nìkan bá fẹ́ kọ́lé àwọn wọn ò débẹ̀ ọ gbọ́dọ̀ tí ìbẹ̀rẹ̀ ilé àfikún fún wa bó o bá balẹ̀ débi dẹ́kìn tó o fẹ́ gbé mi-ín le wọ́n wàá gbowó bọ́ ọ bá tún ṣe tán tó o tún fẹ́ kan lé ọ̀hún wọn ó tún wá gbowó ṣe ẹ̀rán ọmọ òsì tẹ́ ṣe ẹ̀rán ọmọ òsì tẹ́ ẹ̀rán ọmọ òsì tẹ́ bí. àzálínà lè kìtà bá yóò ti là alẹ́ yìí. bọ́ ọ bá sì bá ń wí pé ètí jẹ́ wọn aláwọ̀ ń gbowó lẹ̀ ilẹ̀ tẹ́ ẹ ti talẹ̀ ẹ talẹ̀ ẹ̀ wá rí lẹ́yìn gbà padà mọ́ àwọn tó ń wá ń sọ fún yín pé àwa làwa àwa làwa ní dúkìá ńlẹ̀ yìí kò sí nǹkan kan tẹ́ ẹ fẹ́ ṣe fún wa ṣé wọ́n wá ṣé wọ́n ja yòpa ni wọ́n bí bàbá yálàyà ibo kan kọ́ ra ilẹ̀ nìbàdàn kọ́ wa sọ pé òun lòun wá tún bàdàn ṣe ìbàdàn wo àwa tá a jọ mọ àbàdàn gan dáǹtún kan wá ṣe ń yojúmọ́ àjòjì kan kò lè bá wa tún ṣe tó bá a ṣe ń tún un ṣe. àjòjì kankan ò lè bá wa kò lè bá wa àrẹ́ǹjì ara náà ní Tinubu àní gbogbo wa ti ń bá ti ń gbogbo òbó yẹn kó fún un tọ́ra àmọ́ ti ń dánwò ti ń dánwò ní dáadáa so ó sì ń bẹ yín ń wàhálà ló ń dá ara yín rárá. ọ̀rọ̀ tí ọba mú làákà ìdánilá bá yín bẹ̀ yín ọmọ èkó mo kí yín o mo kí yín o ṣùgbọ́n ẹ máa jẹ ẹ máa jẹ ẹ máa mú àwọ̀ yín bẹ lákà ìyá ń bọ̀ ìyá ń bọ̀ tí ẹ tẹ tẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ jìyà tẹ ẹ jì tún ẹ tún kásẹ̀ òkè fọlọ́hún pé eléyìí ọ̀wà pọ̀. màwa lọ́mú yẹ kí fìhín. عليهم أنا أنزلنا عليك الكتاب يتلى عليهم kùránì kalẹ̀ ló ní a máa bára wa sọ̀rọ̀ o. inna fi dhalika làrámàtà. ìkẹ́ni kùránì jẹ́ fún wa o. làrámàtà gbádùn. wàláyé gbádùn ní bẹ́ẹ̀ ní àlùkò. lára màtá. máa wo báwọn ọmọ mi bá fẹ́ parí ayé àkùrá ni wàláyé tẹ́ ẹ bá ṣẹranko èèyàn ara ó sì dẹ̀ ọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ inú rẹ̀ ó sì dùn ọ́ gbọ́n tí à ń sọ o wàlẹ́ ara ó dẹ̀ o. wọ́n fi kìrọ̀ ọ̀lìkọ́ mi yú mi nù náà. ọlọ́run láwọn tí wọ́n gbàgbọ́ yí àlùkùránì àwọn tí a gbọ́ àgbọ́yé àlùkùránì. lẹ́kọ̀ọ́ mi yóò mi nà. kúlì kàfá billahi bayni wa baynakum. ọ̀rọ̀ wá débi ọ̀rọ̀ dé o ọ̀rọ̀ tẹ ẹ̀ mọ̀ ń gbọ́ mọ̀ ń gbọ́ mọ̀ ń gbọ́. wà ti kìlọ̀ nìkan mi yóò nà. o ṣe. kúlì kàfá billahi. yálà má lẹ̀ mú. bayni yakun ṣahida. ọlọ́run ó dá láàrin èmi pẹ̀lú yín. kàfá billahi. mo ti mọ̀ pé bọ́lá ń bá fẹ́ dá ẹjọ́ láàrin èmi pẹ̀lú yín ẹ jẹ ìyà. kul kàfá billahi. àní ẹ má bínú ara yín má àbí kí ló dé pàápàá. kulẹ̀ káfá bọ́rọ̀ ọba kúrò lórí ọ̀rọ̀ àwọnú stúdíò báyìí ọ̀rọ̀ tí wọ́n padà sọ́ńtà ẹ̀ máa gbọ́ dáadáa. kulẹ̀ káfá billah bẹ́ẹ̀ni wà ni kò ṣe é dá o. yóò bá ní àwọn aràn yòókù máa rán sí yóò bẹ́ẹ̀ gbẹ́ pé ẹ ẹ ẹ ṣé bó ṣe yẹ kó máa nìyẹn yóò bá ní wọn ràn. bówó bá sọnù bá ní ọwà wọn gbọ́ gbogbo tó bá dàrú bá ní ọwà àtò kún òsì tó ọ̀rọ̀ ara wọn. báyìí ni ìwà bẹ́ẹ̀ ni kò ń ṣe é dáhùn. kódà kí Tinubu ọkọ wa kó tiẹ̀ kó tún wá ga jù bẹ́ẹ̀ lọ kó tún lówó jù bá ń lọ ẹ tó yẹ kẹ́ ẹ bínú ẹ̀ ni kò yẹ kẹ́ ẹ bínú nígbà tí gbogbo gbogbo ń tọ́ jẹ kankan jẹ ń bẹ̀ yìí náà ni. kàfá bẹ́ẹ̀ ni. wá bẹ ìnàkùn ṣe ìdáhùn. ó wá kun ọlọ́run tó ṣẹ̀dá mi tó ṣẹ̀dá ẹ̀yin náà ó ní ọ̀wọ́ adájọ́ láàrin wọn òun lẹ́lẹ́rìí. yàrá mo máa fi samawati wal ardi. torí pé ọmọ ti ń bẹ ní ọmọ olódùn ti ń bẹ nínú sánmà òun náà ló sì ní ti ń bẹ nílẹ̀. yàrá mo máa fi samawati wal ardi. Masha Allah. walladina amanu bil batili. Allahu akbar. wa kafaru bil àwọn dankanru dankanru ọ̀tọ̀ ọlọ́run ni wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn dankankan kéye tó lọ́dọ̀ tiwọn. mi ò gbọ́ mi ò gbọ́ mi ò gbọ́. wùláìka ọmọlá khasiruna. èmi kọ́ ni mo ṣe pé òwò ọlọ́run lọ́sẹ̀ o. wùláìka. kọ́ ni mo ṣe pé o ọlọ́run ni o. wùlẹ́ ìka wẹ̀lẹ̀ kọ́ àṣírùnà. jẹ́lẹ̀ mẹ́lẹ̀ ẹ̀ mú. wùlẹ́ ìka wẹ̀lẹ̀ kọ́ àṣírùnà. ọlọ́run ní ìwà náà mahama gbogbo àwọn tó ń wò wọ̀nyí tí wọ́n fẹ́ràn ara wọn wọ̀nyí tó yẹ pé wọ́n máa ṣe yín kìnìún ara wọn inú wọn èédùn síra wọn gbogbo ohun tí ọ̀dà láyé gbogbo ohun tí ọ̀dà láyé wọ́n máa ń rò pẹ̀lú ara wọn oore ọ̀kẹ́ nìkan nù wọn kí nù wọn ó dùn síra wọn rí wọn gbọ́. wàlẹ́bí náà mọ̀nú bilẹ̀ bọ́tìlì. ẹ́ wà káfàrú àwọn tó gbé màdàrú ni a máa wà ẹ dàrú. àmàlù bilẹ̀ bọ́tìlì. ẹ dàrú ẹ dàrú ibi táwọn máa wà láyé wọn nìyẹn. àmàlù bilẹ̀ bọ́tìlì. àwọn wọn máa tírẹ́ẹ̀nì àwọn ọmọ tí ìyá wọn ṣàdúrà fún. àmàlù bilẹ̀ bọ́tìlì. àwọn ni a máa sọ fún ọmọ ọ̀rá ìsàpé ẹwẹ́wẹ́ dẹ́ dábẹ̀rú. àmàlù bilẹ̀ bọ́tìlì. àwọn ọmọ tọ́nú òsì nípa mo wà lẹ́kọ̀ọ́ ní òní mo pe ọmọ kan mo rí tó ṣerun wèrèwèrè sórí mo wá mú mo wá mú wèrè kan bẹ̀ mo wá mú lọ bẹ̀ wo ẹni tó wà nílẹ̀ yìí ìwọ pẹ̀lú ẹ̀ lè yàn ó lè wà ti jẹ́ bàbá kí ni lọ̀rọ̀ èyí ti jẹ́ sọ ọmọ irun ti ń bẹ lórí àti ti ń bẹ lórí wèrè sọ ọmọ pé nǹkan kan náà ó ọkọ ya wèrè ni. ìran ni ìran wèrè ni bàbá rẹ ṣé wèrè ni ìyá rẹ ni. wàlàdínà àmàlù bìlẹ̀ bọ́tìlì. Masha Allah. wàkàfàrù bìlẹ̀ àwọn tó gbé bíi màdàrú ni wọ́n wà ibi màdàrú ni wọ́n wà gbogbo yẹn bá pàdúgbò kan dàrú yóò sọ pé òun náà ni. wùlẹ́ ìkàwé làkàṣìrú. ẹyẹ ẹyin ẹyin ọmọbìnrin tẹ́ lẹ́yìn náà ń ṣe tíátà ẹ sọ orí ara yín dáadáa òhò ara yín gbogbo ti jẹ́ àǹfààní ara obìnrin lẹ ń gbé síta níbẹ̀ ẹ mú ọyàn ọyàn tí ò ní ọmọ tó bá mú ọyàn bẹ́ẹ̀ yọ ọyà wèrè ni ẹ ń gbé ọyàn yín síta tí ẹ rí pé wèrè ni yín a ṣeré àbára ẹni sọ̀rọ̀ tí ó yọ ọyàn sílẹ̀ à ń lọ ọmọ wọ níkà kóbìnrin ọmọ ma gbogbo ara obìnrin òhò ní gbogbo ara obìnrin lẹ́yìn àtẹ́lẹwọ́ lẹ́yìn àtẹ́lẹwọ́ rẹ̀ tí ó yọ síta ọrùn ẹsẹ̀ rẹ̀ tí ó yọ sílẹ̀ déédéé ojú rẹ̀ báyìí kìrìbìtì ń ta ní kóbìnrin ọyọ lẹ́nu obìnrin bá wà ń fi imú ọyàn olórí burúkú wàláhì tàlà kí ló dé ẹ tún fọ yàn án ṣeré tí wọ́n ń fọ yàn án ṣeré ẹ̀mí ẹ̀ fìdí yín náà ṣeré ẹ̀ fẹ̀dí ìta ẹ̀ fẹ̀dí ìta èwo tiẹ̀ ni wọn ò tí ì rí alẹ́ wo ni wọn ò tí ì rí àwọn ọmọ àdánù ọmọ òfò ta ọbọ̀kùnrin kan bá fẹ́ ẹnikẹ́ni nínú yín orí ibu ló ṣe láyé. Masha Allah. ọlọ́run náà tó yẹ pé ìbàjẹ́ ni wọ́n máa. wàkàfàrú billah yìí. wọ́n ṣàìmoore sọ́lọ́hún ọ̀dọ́ lọ́hún mà. wùlẹ̀ ìka wọlé khasirun. ọlọ́run ní kò sóòkọ tí wọ́n ń jẹ́ òkìlẹ̀ pé wọ́n o. wùlẹ̀ ìka wọlé khasirun. ẹ bá mi wí. wùlẹ̀ ìka wọlé. ẹni òfò ni ẹ ṣòfò láyé ẹ tún ṣe lálìkìyàmà ẹ̀yin rádaràda wọ̀nyí ká máa sọ̀rọ̀ ọlọ́run láti yí ọdún yìí kọ́mọ̀ tiẹ̀ wá sí ìrántọ́ wọ̀ yín létí ń bẹ̀ kò yí yín padà kò yí yín padà bá a bá yìí padà bẹ̀rẹ̀ Ramadan nísì wáàsí tẹ́ ẹ máa sọ pé wá ṣe fún yín ẹ dákun ẹ tè wá bá wa ṣe wáàsí tọ́ra àfẹ́ lọ umra kí lòun rè ṣe ni umra kí ni kan ọ̀dọ́ là ń mọ̀ nílé débi pọ̀ dà mọ̀ tọ́ bá dé Mákà. ọ̀la ìka ọmọ lẹ́kọ̀ọ́ sí rún ọlọ́run lèmi ọlọ́run fúnra mi ni mo gbé yín ṣépè ẹni òfò ni. wàhùlẹ̀ àyíká òmùlẹ̀ ọ̀sẹ̀rọ̀. mo fọ̀rọ̀ yín ti sápá kan bẹ̀ yẹn. fọ́sítẹ́kìm kàmá umirta. Ah, Allahu akbar fastaqim kama umirta. mo wá padà sọ́dọ̀ aṣíwájú Jagaban ọmọ ìyá olóríire ọmọ bàbá olóríire mo wá padà sọ́dọ̀ tiẹ̀ fúnra ara rẹ̀ àkànbí wọn gbọ́ ohun tí mò ń kama umirta dákun àkànbí mi ọ̀rọ̀ dé yìí ó ti di olórí ayé ó ti di olórí ayé. fastaqim kama umirta. àní àkànbí mo lóò ti di olórí ayé. Kim, kama umirta. masha Allah. wa man taaba ma'aka àdéhùn tó bọ́lọ̀ ń ṣe pé ó fẹ́ sin orílẹ̀-èdè nàìjíríà ó sì ṣàdéhùn pé ó ṣe dáadáa ibẹ̀ ni ó dúró sí o. fọ́sítẹ̀kìm kàmá òmìrìtà. gbogbo ń tá a ṣe ládùúà ó gbà lórí pé olówó ṣe déédéé ọbọ́lọ̀ ń dá mọ́jẹ̀mú pé ó ṣe dáadáa ibi tó wá dúró sí pé ó ṣe dáadáa ibẹ̀ náà ni ó dúró lé. wà á máa ń tẹ́ àbàmà àkàn àwọn tí a sì àwọn tó mú ní òṣìṣẹ́ àwọn mínísítà tó yàn àkànbí dákun torí ọlọ́run wò wọ́n wò dáadáa wò wọ́n wò dáadáa má mọ́rú àwọn kàbá o má múrú àwọn tí a ń pera àwọn kàbá o tọrọ olórí burúkú làwọn eléyìí àwọn tó o bá fẹ́ mú sínú ìjọba rẹ rí i pé olódodo ni wọ́n ká òdodo mọ́ wọn lọ́wọ́ àwọn olódodo ń bẹ lọ́dọ̀ rẹ ń bẹ yẹn ebi gọ́fúnà èkó ebi ni ebi gọ́fúnà èkó ebi ń lo Fífásọlá ṣe tọ́wọ́ àdàsìkò tá a yan mínísítà tí wọ́n ń gbé mínísítà mẹ́ta fóun nìkan àwọn kan sì ń bẹ́lẹ̀ tí wọ́n ń lọ́bì dákun àkànbí bí ọlọ́run ní kó dúró sí náà ni o dúró sí. fásitì kí n ẹnikẹ́ni tó bá sì bọ ṣèjọba tó bá rí performances tó dáa lálọ́ níbi iṣẹ́ tó gbélé lọ́wọ́ láàrin oṣù mẹ́fà kó kú òun bẹ́ẹ̀. wọ́n máa ń tábà máa kà. tí a bá ń sọ fún ọ pé òun èé ṣe bẹ́ẹ̀ ọ sọ fún ọ pé bó o ṣe ṣe nù. wọ́n máa ń tábà máa kà. torí àwọn lọ àwọn àwọn lọ́ọ̀kan tóyìnbó ti dànù èyí ò là wà á máa múra sí ti wa sáà nílà ákàyè ni wàmọ́ tó bá máa kà. Allah. wàlá tàtúgọ́. ẹ má kọjá àlà o. wàlá tàtúgọ́. fásitì kàmá omi rúta to go. Dákun àkànbí. Dákun àkànbí dákun. Fàstẹ́kìm. Ọlọ́run ò fún ọ ṣe. Fàstẹ́kìm. O ò ní ṣìṣe. Fàstẹ́kìm. Ó sì láṣeyọrí. Fàstẹ́kìm. Ọlá àyà àgbà tó ní máa ṣàdúrà fún ọ ní gbogbo ìgbà. Fàstẹ́kìm. Ìyá náà ń bẹ wájú ọlọ́run ọlọ́run ọba àforíjì. Fàstẹ́kìm. Dákun fastakim. ṣe sùúrù. fastakim. farabalẹ̀. fastakim. má gbàgbé o. fastakim. Awólọ́wọ̀ ṣe president orílẹ̀-èdè yìí ṣùgbọ́n ó kọ́ rí ò ní parẹ́ láíláí lórí tó ṣe lórí dáadáa táwólọ́wọ̀ ṣe kò bẹ́ẹ̀ nìkan bá pọ̀ òun fẹ́ràn Awólọ́wọ̀ àbọ̀ òun súnmọ́ Awólọ́wọ̀ tọ́bọ̀ wá ń ṣe rán dandan báwọn èèyàn ṣe ń ṣe pé wọ́n lọ́ọ́ máa lè. Fastakim fastaqim umirta. bá a ṣe pọ́ láṣẹ pé déédéé lè yàn án ṣe bá a bá dérú ààyè ìdákun ṣe déédéé. fastaqim kama umirta. masha allah. wà á máa tábà máa kà wà látẹ̀tìgọ́. wà á máa tábà máa kà àwọn tó o bá sì gbà síṣẹ́ pé wọ́n ṣiṣẹ́ pẹ̀lú rẹ òfin ọlọ́run tó o fi dira rẹ ni o fi dè wọ́n ẹni tí ó bá tẹ́ lọ́rùn ẹni tí ó bá ti tẹ́ lọ́rùn kò fi sẹ́lẹ̀ ẹni tí ó bá tẹ́ kò fi sẹ́lẹ̀ ẹ má kọjá àlà o. wàlá mo ní ọmọ kọjá àlà. wàlá yakuna. la yakuna bihilati. wọ́n bínú rẹ̀ ọba tó sì bínú. máa yakunu. wọn ò fẹ́ ọ ọlọ́run ni mò ń fẹ́ ìwọ àkànbí. máa la ẹ mọ̀ ń gbọ́. máa la ẹ. lan yakuna bi illatin. bi illatin. abadan wa ma huwa kainu jẹ́ n kọ́kọ́ gbọ́ ọ nímọ̀ràn kan náà. àbádá wà máa wà jẹ́ n gbọ́ ọ nímọ̀ràn kan náà. káyọ̀ ló ṣàyẹ̀kú lọ. àkànbí jẹ́ n gbọ́ ọ nímọ̀ràn kan. màláyẹ̀kú nù. ẹ̀ tí mo fẹ́ kọ́ ọmọ nìyẹn ẹ̀ bẹ́ẹ̀ tí jẹ́ n gbọ́ ọ kan ìmọ̀ràn mẹ́ta náà ni mo fẹ́ fún ọ hmm. mẹ́ta ni. màláyẹ̀kú nù. màláyẹ̀kú. láyẹ̀kú nù bìrì latin ntí o ṣe ntọ́lọ́hún ọ̀fẹ́ se ẹnìkan ò lè ṣe. láàyè kú níbi ilẹ̀ tí. kò sí ọgbọ́n kò sọgbọ́n babaláwo kan ò sí àáfàá kan ò sí. abadáhùn. kò ní í ṣe é ṣe ní gbọ́ ọlọ́run bá ti sọ pé kò ṣe. níbi ọ̀rọ̀ rẹ wá dé yìí ìmọ̀ràn mẹ́ta náà ni wọ́n gbà ọ́ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ dákun àkànbí àìbínú tán àìbínú tán o ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ àkànbí dákun mo fi ọlọ́run ọba mo fi bẹ̀ ọ́ mo fi alukurani mo fi bẹ̀ ọ́ àyè sọ̀rọ̀ ọ̀tán o àyè sọ̀rọ̀ ọ̀tán o ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ni pé àyè jẹun tán. Máláyẹ̀kúnù. Mo ní ìwà àkànbí. Láyẹ̀kúnù bí ìlàtí. Gbogbo ń tó ṣẹlẹ̀ sí ọ yìí pátá dákun má bínú. Mala yakunu. má bínú má bínú má bínú. láwọn yakuna bí ìlàtí. àwọn tí wọ́n rí bí alámọ̀rí ọ̀rọ̀ rẹ̀ ń lọ pé ó padà wá lídìí orílẹ̀-èdè yìí ni àwọn inú bí mọ́ wàá bínú àbàdà wà. o ti débi ọ̀ ń lọ. wàkà iná ṣàyàkú náà. Masha Allah. tọ́lọ̀ bá fẹ́ ṣe kò ní ṣe ń lé ta wa. sàyẹ̀kú ló máa. náà kò sí lé ta wa lọ́dọ̀ ọlọ́run. wúwa ká ìdùn. àsìkò tọ́lọ̀ ló dé bẹ́ẹ̀ ni ó ti wánú ẹ̀mí rẹ̀ ó ti wánú ẹ̀mí rẹ̀ àsìkò tí ó sì ṣe náà ni. sàyẹ̀kú náà. sàyẹ̀kú. wúwa ká iná fi wákìtì. bọ́lọ̀ ń bá sóore fẹ́ dá lásìkò tiẹ̀ gan-an àsìkò tiẹ̀ gan ńjọ́ tó sọ tó jáde lẹ́nu rẹ̀ sí gbangba pé èmi lọ́kàn a sì béèrè lọ́wọ́ rẹ pé èyí wá ti jẹ́ òsì òsì fọwọ́ sọ àwọn kan àwọn ọ̀mọ̀wé kan ọ̀mọ̀wé lásán ni wọ́n ò wọ́n ní làákàyè o ọ̀mọ̀wé akàwé òpè á ní làákàyè akéwò òpè á ní làákàyè so àwọn òpònú eh, professors kan wọ́n lọ kóra wọn jọ lórí rédíò wọn lọ dìbéètì pé ẹ rí pé ntí ẹ ẹ rí pé ntí ẹ ẹ Tinubu sọ yìí ẹ ẹ rí pé wà insultive wa kọ́ máa sọ pé ó ṣubú lákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kejì ó lẹ́ẹ̀kẹ́ ẹni ó ṣubú mọ̀ pé ṣubú ẹni tó ṣubú ọ mọ̀ pé òun ṣubú òun ò dáhùn gbà náà pé ń lórí gan-an àsìkò rẹ̀ àsìkò rẹ̀ kó o lè bá a lò kó o lè bá a lò pẹ̀lú àlàáfíà kẹ́mi rẹ̀ o lè gùn lórí ẹ̀ òun gan-an ló mú ṣẹlẹ̀ ní. sàyẹ̀kúnnù máa wà ká inú fi wákìtì. dákun o má má ràn ró má ràn ró dákun torí ọlọ́run má ràn gbogbo àdúgbò bí wọn ò ti dìbò fún ọ gbogbo ẹ̀ náà ni ó tún ṣe báwa túnlẹ̀ Yorùbá ṣe ká mà pa á jẹ ọba béèyàn bá jọba wọn tún lé ọba ṣe ni bá tún gbogbo ilẹ̀ Yorùbá ṣe gbogbo horohoro tí ń bẹ tẹ́kọ̀ọ́ náà ṣe tún ṣe dáadáa sọ Èkó di London káwọn èèyàn máa wá síbẹ̀ gbogbo àwọn tí èè sọ ọmọ Èkó gbogbo àwọn tẹ́ ẹ talẹ̀ fún wọn yẹn ẹ padà lé wọn jáde wọn wà padà wọn máa wá bẹ ibẹ̀ wò ẹ Èkó di bí a wá bẹ̀ wò tí ò ní sí wàhálà. sàyàkúnù sẹ́yẹ́kù. wàkà iná fi wákìtì. ẹnìkan ò ní jáde lẹ́kọ̀ọ́ kọ́mọ̀ tún fẹ́ padà síbẹ̀ ẹ wọ́n sá tún ṣe. wà á ò lè jà á láti. ẹ mọ gbàgbé ìbàdàn o. ìmọ̀ màkìbù náà. mọ gbàgbé ìbàdàn o mọ gbàgbé ìbàdàn lèmi ti ń sùn o bó o ṣe sọ pé mọ wá sùn lẹ́kọ̀ọ́ tó ọmọ pé ìbàdàn lọ́rọ̀ mi lọ́rùn ẹ. ò lè jà á láti. دائما مغيب يكون ما هو كائن في وقتي ما شاء الله وأخو الجهالة دائما مغيبون سيكون ما هو كائن في وقته وقته wàhùlì jà á láti. àìmọ̀kan wọn ni. dá ìmọ̀ magibu lọ. àìmọ̀kan wọn ni o. wàhùlì jà á láti dá ìmọ̀ magibu lọ. àìmọ̀kan ni àìmọ̀kan a sì máa kójú tì bá àyàn ń jọ míì wọn ò mọ ní wọn ò mọ ní wọn ò mọ ní wọn ò mọ pé ntọ́lọ́hún ó ṣe kò fi hẹ́ nìkan kan kò fi hẹ́ nìkan kan o kò fi hẹ́ nìkan kan àkànbí nbí ọ̀rọ̀ dé yìí dákun ọ̀rọ̀ ọgbà àrówó ná tọ́pọ̀lọpọ̀ èèyàn wá ń kú nítorí ẹ̀ ọba wa sí i. pọ̀ ọba tí ń débi ọba wa sun ẹ̀yìn ó rí gbogbo àwọn máníjà tí wọ́n kó owó tuntun tí wọ́n kó jáde tí wọ́n kó lọ fáwọn ẹnìkan gbogbo wọn ni ọba wa wádìí wọn ẹni ọwọ́ bá ti tẹ̀ nù wọn wọn ò lówó rí nílé wọn nu èyí tó kó òun kọ́ máa kú lọ kọ́ lọ kọ́ máa rè ná nílé wọn òun náwó tán láyé ń tiẹ̀ nu lẹ́yìn náà mo tún wá ń bẹ̀ ọ́ gbogbo ntọ́lọ́hún bá ọ sọ pátá. gbogbo ẹ̀ ni o mú dání mo ti sọ fún ọ pé fàstẹ́kì kàmá omerta bọ́lọ̀ ń ṣe ni o dúró mi o dúró sí náà ni o dúró sí dúró lórí òótọ́ dúró lórí òdodo dúró lórí àtúnṣe má jẹ́ kí wàhálà kankan ó sí lórílẹ̀‐èdè yìí ọlọ́run ò sì ní dẹ wàhálà sínú agboolé tiẹ̀ náà. àkànbí. sàyàkúnà. mo wá mo wá fẹ́ fún ọ ní mo wá fẹ́ fún ọ lọ́rọ̀ yìí tó pé o ó mú dání. ما هو كائن في وقته àsìkò àsìkò kó joyè ló tó. سيكون ما wàká iná fi wákàtí. àsìkò ọlá àti ẹ ló dé o. fi wákàtí. mo bí ọlọ́run gbogbo àwọn ọmọ tó jáde lára rẹ kẹ́nìkankan wọn mọ̀ sẹ̀rù ayé. fi wákàtí. ngbà tó lóun wá ní kásìkò rẹ ó tó yìí dákun mo fẹ́ kó o lo àsìkò rẹ yìí kí gbogbo èèyàn mọ̀ pé ìwọ ló dé ìwọ ló kù tọ́lọ́run rán. bọ́lọ̀ ń bá rán yẹn ń ṣe òun kọ́ ní ọ̀fẹ́nu ara ẹ̀ sọ ìtọ́lọ̀ ń bá ń fún un ṣe ni ó fi máa dàbí ẹni pé a èmi lọ́rán o ti ní wọ́n lọ́kàn oríire ti kàn ọ́ nù o orí burú ò tó kàn ọ́ mọ́ àkànbí wá ṣe ogbó ń tọ́ yìí bí mo ṣe kà kalẹ̀ fún ọ dákun èmi ò ń lóṣèlú. gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn sọ lórí ọ̀rọ̀ tí mo sọ yìí mo mọ̀ pé wọ́n máa sọ pé àwọn olóṣèlú ni bàbá àbẹ́ ẹ̀gbọ́ tí ń bá Tinubu wí ni èmi èso olóṣèlú ìwọ lọmọ mi ju àkànbí ẹ ìwọ lọmọ mi ju máa wà ká iná fẹ́ wá kìtì. ìwọ lọmọ mi. láti dá ìmọ̀ ọmọge bó lọ ṣàlà. wàhùnìjà láti dá ìmọ̀ gígbó náà. àkàbí ọmọ mi o látijọ́ tí màrán apó jẹ́ pírẹ́sídẹ́ǹtì ti wá láti wà lórí àdúrà a sì nífẹ̀ẹ́nu ọ̀hún ṣépè láíláí àkànbí ọmọ mi dáadáa ṣe dáadáa ṣe dáadáa ọgbọ́n tí mo sọ ṣe dáadáa ṣe dáadáa jẹ́ kí gbogbo nàìjíríà ọmọ pé òwò ló ṣe dáadáa jù bẹ́ẹ̀ lòmíì tí ọba tún ṣe dáadáa bá dé lẹ́yìn ti ẹni wá ṣe dáadáa tó o bá ṣe dáadáa tó o débẹ̀ tí wọn náà tún hu àwọn eh, kàbá àbí nǹkan tí gbogbo ẹ̀ tún ń dàrú tí a ń jà lọ́tún tí a ń jà lọ́sì àkànbí ẹnu tí mo fi yàn yìí náà ni mo fi tẹ́ḿbẹ́lú rẹ o. wà á kúlẹ̀jà láti dá ìmọ̀ ọmọgìbò náà. èmi ò wọ́n náà. wà á kúlẹ̀jà láti dá ìmọ̀ ọmọgìbò náà. gbogbo ọmọ nàìjíríà ọpẹ́ ló yẹ wá. ọpẹ́ ló yẹ wá ayọ̀ tó jọ pẹ́. tó jọ pẹ́. ọ̀tá ti ní lọ́kàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé yóò dogun ni. yóò dogun ni. Alájì Ahmed Tinubu. Tinubu. Òdìwú ni aṣáájibú làkún mà lọ́lọ́hún wí. lọ́lọ́hún wí. Àkànbílẹ̀ mi lọ́kàn ẹ̀jẹ̀ ń ṣe. ẹ̀jẹ̀ ń ṣe tó ti ń sìn bọ̀ lọ́jọ́ tó ti pẹ́. lọ́jọ́ tó ti pẹ́. afọlá Muhammad bolúwa mi. bolúwa mi. ọlọ́run já àsìkò ẹ̀ ó san mí. ó san mí. ọlọ́run já àsìkò ẹ̀ ó san ẹ̀. ó san ẹ̀. ọlọ́run já àsìkò ẹ̀ ó san lú ọlọ́run já àsìkò rẹ̀ bàbá mi alájà ní mú ìdí ní balọ̀ ọ̀nà sọ wípé o ọlọ́run já síkò ẹ̀ ó sàn lú o. ọlọ́run já síkò ẹ̀ ó sàn lú o. ọlọ́run já síkò rẹ̀ rẹ̀ o. ọlọ́run kó sàn kó sàn àsìkò rẹ̀ kó sàwọn. kó sàwọn. ọlọ́run já àsìkò rẹ̀ kó sẹ́yìn. kó sẹ́yìn. ọlọ́run já àsìkò rẹ̀ ó sàn wá o. àmín ọlọ́run já àsìkò rẹ̀. ọlọ́run bá ti gbèjà ẹ̀dá kí lolúwa rẹ̀ tó ń bínú sí. ọlọ́run sá ti gbèjà ẹ̀dá sẹ́sálà tó bójú. سلا أكبيس صلاة فني سلا صلاة فني صلاة فني سلا Solo